ten facing má gbàgbé wípé we have over forty petitions tó o bá pa innocent people which is ẹni tí ò ṣẹ̀ létẹ̀ ṣe ń búlì ẹ̀ létẹ̀ ń fi létẹ̀ ń ṣe kìíní tó o bá pa innocent kìíní we have over forty petitions. I hope you are learning. Ẹ pé mi ò ṣe fracas, ẹ pé fẹ́ ṣe fracas ni màmá ní ẹ máa gbọ́ ẹ máa gbọ́, màá ti máa gbé àwọn nǹkan wá Mommy Fracas. I'm just here to show you how to deal with a blackmail. This is a, pro a eh, provocative attempt jungle. This is not a threat to life. You don't understand? So when I saw the video, I brought out just three videos. Everywhere they scatter because they, they saw real threat to life. They saw real threats to life. They saw undiluted threats to life with a lot of documents, time and date. You must be very smart if you want to deal with blackmailers. Your time, your date, their statement. You must devote your time. And when you are dealing with a blackmailers, you go straight to the point. hmm? when you want to deal with a blackmailers you be ahead of them you will think ahead of them when they said ah Emma, máa gbọ́ o ẹ jẹ́ ká lọ sórí ìkan mò ń bọ̀ ẹ jẹ́ hmm. okay eléyìí now that woman that own school at Ikorodu that Alujo did advert for as evidence against Lizzy now they keep pushing people pushing people ẹ tó bọ́n ṣe jó ẹni yẹn mọ́ they look for big personality láti toro mọ́ láti push agenda wọn ìyẹn ò tiẹ̀ kàn wá ẹ máa gbọ́ ilé mo fẹ́ gbélé wa èwo ni mo fẹ́ gbé wa o ẹ jẹ́ kí n gbélé wa ilé yìí gangan ń bọ̀ ṣé òun kọ́ rí ṣá. Um, ń bọ̀ mo bọ mo rí ṣó yẹn ní àná mo rí ṣó yẹn ní ok ó dágbé ṣó yẹn. Lagos and in Abuja. ok ẹ máa gbọ́ ṣó yìí think ó dágbé pé mo ní nọ́mbà ẹ máa gbọ́ ṣó yìí this is how to deal with blackmailers mo sọ fún yín pé èyí tó bá jẹ́rọ́ a máa ma jáde a máa ma sọ fún yín èyí tó bá jẹ́ irọ́ èmi a máa irú eléyìí sìn I just want to teach you how to deal with blackmailers 4309 Me, the play show yìí but I'm a máa lọ sí. ẹ káalẹ́ o ẹ káàsán. bọ forty three oh nine. ẹ jẹ́ ká gbọ́ láti bíbà ẹ èmi ò mọ̀ wípé arábìnrin Lizzy Anjorin kọjá òfin. that is why you have to be educated you have to be smart you don't understand. àlùjọ tó ń sọ̀rọ̀ yìí mo máa play nǹkan kan fún yín sí mo máa play ẹ̀ tán mi ò play show ẹ̀ láti bẹ̀rẹ̀ because ṣé àwa ò kí ń bùyàn bí mi ò dẹ̀ ṣe fracas mọ́ báyìí pé gbàdúrà mo ṣe ń ṣe fracas ni máa play show àlùjọ fún mi. Me, ì ṣe fracas ma i'm not doing fracas i'm not interested in fracas mo sọ wípé àwọn kankan wà tí màá fi dá yín lẹ́kọ̀ọ́ yìí tó ń bá lè parọ́ màá tú yín warriors i am just telling you this in case n bá ní ẹjọ́ ẹ má ṣe báyìí ẹjọ́ ẹ má ṣe báyìí ló ti yín so ẹ máa gbọ́ nǹkan tó sọ. mi ì mọ̀ wípé arábìnrin ní agbára débi wípé wọ́n á pè ní pàǹtí kò ní yọjú sílẹ̀ nǹkan kan ò dẹ̀ ní ṣẹlẹ̀ àmà you see when you have good case tó bá jẹ́ pé ìwọ ló kọ́kọ́ lodge complain kò sí bọ́lọ́pàá ṣe máa pè ẹ́ tó ò ní dáhùn ó wá lè ní form of bó bá ṣe fẹ́ dáhùn kò sí tọ́lọ́pàá bá pè ẹ́ you must obey them you must answer them ó wá ní bó ṣe máa down. you don't understand ṣé ẹ ń gbádùn mi kò sí ẹni tó kọjá òfin tí wọ́n bá lè wọlé lọ máa gbé àwọn governors even president ò kọjá òfin ṣé you understand but tí ọlọ́pàá bá pè ẹ́ o lè down in so many ways ṣé you understand then ọlọ́pàá kánṣọ́ èèyàn ni ẹni tó ń sọ̀rọ̀ yìí àlùjọ ó ti pe ọlọ́pàá títí títí títí wípé a fẹ́ pa wọn a fẹ́ pa wọn so ibi tó pè wá lọ ó máa ní bá ṣe máa dáhùn you don't understand because you know mo fẹ́ kẹ́ máa gbádùn ibìkan lọ ó ní ibìkan tí mò ń bọ̀ ń bẹ̀ ẹ máa gbọ́. ẹ máa gbọ́. ṣé ọ̀gbìn arábìnrin nígbà ọjọ́ rèé mm. ó ti gbé client mi tí mi ń bá polówó ọjà ó ti gbé lọ ilé ẹjọ́. now listen warriors ibi ìbàyìí mo fẹ́ fi dá yín lẹ́kọ̀ọ́ ni because kò ní ìdákẹ́ wá síta if you want to become a blogger be smart about it be educated about it know why you are doing it any business you are doing in life you know why you are doing it and do it good because orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ arábìnrin Lizzy yìí ó ti gbé client to lọ sílé ẹjọ́. What are my offences? When you take me to station, it means I did not offend you. You took me to station to molest me. You took me to station to destroy my personality. You already took me to Vanguard and the nation to destroy my personality. are we communicating ẹ̀yin warriors ni mò ń bá wí mi ìbẹ́ ni wí o tí àǹtí tán ní school yẹn tí wọ́n bá ní good case you don't understand reason tí wọ́n ṣe jọ lọ sí station kò yé èmi àmọ́ ó yé àwọn àtọ́lọ́hún it's not of my own kini to come and be telling you ah the woman is this no no no kò ní tẹnu mi jáde you don't understand why you took Why you reported me, you petitioned me. A total stranger petitioned me. Someone I never met petitioned me. Connive with you, Alujo, that you said a lot about me and you have a lot of things about me against me. You reported me to police station. Uh, you reported me in police or you took me to police station or you petitioned me in police station, whichever one because you want to disgrace me you want to molest me as if that was as if going to Vanguard and the nation is not enough tán bá bí pé why tẹ́ lọ sí Vanguard kí lẹ fẹ́ sọ sí Vanguard you taking me to Vanguard and the nation that is total destruction on my personality ẹ ti gbàgbé wípé èmi nìkan kọ́ lẹ ti bá bẹ́ẹ̀ ṣe gbé mi lọ sí Vanguard àti The Nation àwọn important personalities àwọn agbófinró wọ́n ti take up immediately ọjọ́ tí eh, Vanguard àti The Nation jáde. So the case is even beyond where you can imagine. Alujo, the case is not between me and the woman anymore. But ibi báyìí òun ṣe ibi tá a ti lè máa sọ gbogbo ọ̀rọ̀. You don't understand? because school níbẹ̀ yẹn school school kẹ̀dẹ̀ ní ìjọba ni you don't understand and I don't know what transfer between you and that woman mi ò dẹ̀ fẹ́ mọ̀ because mi ì mọ relationship yín but why tẹ́ ṣe kọ́kọ́ lọ sí Vanguard àti The Nation ẹ̀yin gangan lẹ pé ogún moment tẹ́ ti lọ sí Vanguard àti The Nation tẹ́ ẹ ti grant interview against me both Vanguard, the nation, the woman, you yourself. Federal government lè bá lẹ́jọ́ kì í ṣe mi ṣé o gẹ̀ẹ́tì ẹ̀ ni. The fight is between me and the government, government and me, or you and government. You don't get it. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ jẹ́ kí n expatiate ẹ̀ fún yín. Moment ẹ ti lọ sí Vanguard àti the nation. Ó ṣáà ní gbé mi lọ sí Vanguard àti the nation. Ok, ẹ wo ti ọ̀dọ̀ police station tán náà gbé mi lọ náà pápápá ó ti gbé sínú the nation so the nation àti Vanguard ṣé wọ́n padà wá sọ nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn tó gbé mi lọ nísìn no ṣe rí i pé reputation Vanguard àti the nation náà sìn ó ti wà at stake because wọn ò padà fún yín ní report nǹkan tá a bá bọ̀ ní nǹkan tí wọ́n kọ the moment you go to the nation and Vanguard ẹ ti already pé federal government so èmi àti federal government lẹ́lẹ́jọ́ federal government ló máa get back sẹ́yìn so èmi kọ́ ni mo gbé yín lọ sí ẹjọ́ point of correction and this will serve as a lesson to others mi ò mọ woman yẹn rí why would I take the woman ẹ̀yin èèyàn ẹ burú gan o mo jókòó jẹ́jẹ́ jẹ́jẹ́ mi mi ò ẹ lẹ́rìí sí nǹkan tẹ́ ẹ sọ ẹ dẹ̀ gbé mi lọ why tẹ tẹ ẹ bá ní good case court lẹ máa mú wá ìwé court you see tó bá ń báyàn jà tó bá fún ẹ ní court letter that person need justice tó bá ń báyàn jà tó bá lọ petition ẹ lọ́dọ̀ ọlọ́pàá that person wants to disgrace you that person wants to kill you that person wants to destroy your personality in the mold. Are you with me? When you are fighting someone, tó bá gbé ẹ, tó bá fún ẹ ní court letter straight, that person wants peace and justice. That person really want. but kéèsì tẹ́yìn ṣe yìí, àlùjọ justice kọ́lẹ̀ wà. Ẹ pè mí lẹ́jọ́ ni èmi dẹ̀ pe federal government lẹ́jọ́ because it has to do with school. I hope you know kéèsì tẹ rọra fà yìí ó fẹ̀ gan ó tóbi gan beyond your imagination I hope you know that I can be showing you some document but probably wàá ti mọ̀ ọkàn ti sọ fún ẹ it's a big case kéèsì tí yín tún wà exceptional ju kéèsì thirteen treat tẹ́lẹ̀ lọ because mo ti sọ fún yín láti ilẹ̀ pé àǹtí tí wọ́n ní èmi ni mo yọ bírèkì mo gbé pọ́ọ̀nù sórí sáìtì skul àwọn àǹtí yẹn máa lẹ́rìí náà wọ́n máa lẹ́rìí ngbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní play voice note yẹ àwọn náà rí bí mo ṣe matrit yẹ wọ́n dẹ̀ rí bí mo ṣe fìyà jẹ wọ́n dẹ̀ ń gbọ́ bó ṣe ń promise mi àwọn náà ti gbọ́ àǹtí tó ní differ school yẹn àwọn náà ti rí náà. I have kept quiet for you guys for very long time because I'm not a troublemaker. Èmi kẹ̀dẹ̀ ni máa ń believe pé kí ni mo fẹ́ gbà nínú ìṣubú ọmọlàkejì ẹ̀yàn mélòó mo ti gbéga tí mo fẹ́ gbéyàn ṣubú but you keep pushing me pushing me ẹ wá sọ fún mi wípé ẹ ẹ ti pè mí sílé ẹjọ́ ó ní o ò mọ̀ wípé Lizzy Anjorin ó pọ̀ ju ẹjọ́ lọ àṣàgbà tẹ́yìn máa fi lọ competition yẹn kéèsì ti ju ibi ibẹ̀ yẹn lọ tètè kéèsì ti jù yẹn lọ ọjọ́ tẹ́ ti lọ sí Vanguard ní kéèsì ti wà setting because it has to do with school it has to do with government it has to do with my personality. Uh, you don't understand. It's a big issue. It's a big stuff. So even àwọn with time you all know hello sir sir sir okay okay okay okay okay okay okay okay so tẹ́ bá wo gbogbo àwa tí wọ́n ń lò papọ̀ yìí nsìn àǹtí yẹn nísìn màá sọ pé innocent làǹtí yẹn àǹtí yẹn ò mọ kankan yẹn àǹtí tó ní school innocent ni ò mọ kankan èmi sìn èmi ò mọ kankan kò yẹ yín gbogbo àwa tó ń lo against ara wa yìí mo ti sọ fún yín rìnà wípé mi ò fẹ́ kán máa fi àwa tá a níṣẹ́ lọ́wọ́ fi bára wa jà I've said it uncountable times mi ò ní ìṣù pẹ̀lú àǹtí yẹn mi ì dẹ̀ lè ní ìṣù pẹ̀lú yẹn mo kàn gbọ́ tó sọ pé mo gbé àǹtí yẹn lọ sí court why would I take her to court the moment you guys eh, the moment you granted interview on tó bá tẹ̀ pé eh, grant interview lórí The Nation àti Vanguard is another ball game because alóore ta lè ṣe fúnra àǹtí yẹn lóore tó lè ṣe fún mi èmi náà lóore tí mo lè ṣe fáǹtì yẹn èmi náà lè fi platform mi promote school wọn yẹn àwọn náà lè fi platform wọn ṣe àǹtí yẹn ò lè introduce àwọn ọ̀rẹ́ wọn sí mi ni ṣe àǹtí yẹn ò lè sọ pé à àwọn fẹ́ ṣe kinní kan yẹ sí school àwọn o àwọn fẹ́ wá raṣọ lọ́dọ̀ mi àǹtí yẹn lè sọ bẹ́ẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ but ẹ̀yin lẹ mọ tactics tẹ́ ẹ lò tẹ́ fi ń achieve gbogbo nǹkan tẹ́ ẹ achieve yẹn so ẹ jẹ́ ká gbọ́ síwájú díẹ̀ sí kì í mo kàn fi ń dá warriors lẹ́kọ̀ọ́ ni mo kàn fi ń dá yín lẹ́kọ̀ọ́ ni you know mo ń bọ̀ mo kàn fi ń dá yín lẹ́kọ̀ọ́ ni ẹ̀yin warriors. mo kàn fi ń dá yín lẹ́kọ̀ọ́ ni o. mo ń dá lókè wọn. pẹ̀lú ìwà tó wù tó kù díẹ̀ káàtó òun ló sáré. ṣẹgbọ́n àtà today àbíjọ́ olóṣèṣe òyànà ó sì sọ pé ìwà tó kù díẹ̀ káàtó. I won't, I won't blame that auntie. I won't, me, I don't blame people. Tẹ́ bá mọ̀ I'm a very straightforward person. I won't blame that auntie. Mo sọ fún pé mi ò ṣe fracas mọ́, èmi blame auntie. You don't understand? It's just quite sad that some people can be destroying big personalities in society some people can be destroying people's business a ní pé ẹ ti bà culture jẹ́ nínú ilẹ̀ yorùbá mo sọ kíní fún yín náà ó pẹ̀lú nǹkan tí mo yín sọ fún yín pé a ní sẹ́ èmi àti èèyàn mi tọ̀hún mi ò bàjà tẹ́mi ìdẹ̀ bàjà because ìdí igi kan ni nídìílé ìdí igi kan lèmi náà i don't know why people you know mi ò blame àǹtí yẹn you don't understand ó ní mo wá bí òun ló nísìnyìí you said we wanted to kill you you said a lot of things about me and my husband abi you took me to police station two different or three different police stations let's say competition against me lórí kéèsì school yìí nìkan you don't understand so ẹja máa gbádùn ẹ lọ. gbé arábìnrin lọ ní ẹjọ́ o lẹ́yìn eléyìí ó tún ti ṣe nǹkan mi o lórí skul arábìnrin yìí o lórí skul ìyá wa yìí o. arábìnrin ní jàǹjọ́rin bá sọ fún yín pé òun ò já mọ́ irọ́ ló ń pa o. I mean it from the depth of my heart. tó bá gbé mo fẹ́ ṣe fracas màá ti máa gbé ẹ̀rí wá màá ti máa debunk wá ti rí mi ò já mọ́ ni mo sọ. even me coming into fracas is a strategy oníṣòwò ni mi sẹ mo lè kéré lójú kí n kéré lọ́jọ́ orí kí n kéré ní stature but ẹ eh, lè gbá ọpọlọ mi kúrò just like you want to fight Dangote you can never win Dangote orí kan ló fi ń ṣiṣẹ́ tó fi jẹ́ Dangote now. Hmm? orí kan ló fi ń ṣiṣẹ́ tó fi ń jẹ́ Dangote you can never ẹ eh, lè win mi ó ní ó tún ti ń ṣe nǹkan míì it's not me don't má parọ́ mọ́ mi ok continue láti máa parọ́ mọ́ mi because mo need it it's good sorry òtítọ́ ló sọ but àǹtí tó sọ̀rọ̀ yẹn mi ò ní ìjà pẹ̀lú àǹtí yẹn mi ò dẹ̀ lè ní ìjà pẹ̀lú àǹtí yẹn because I've never met her I don't know her I don't know her school I don't know and um, I want to grow more in life I want to grow more in life and I will never be part of downfall of anybody in my life. But my name orúkọ mi irọ́ bóyá parọ́ mọ́ mi àbí ẹ̀sùn tọ́ mọ́ mi àti Vanguard àti the nation tẹ́ ń bá ṣiṣẹ́ the world must know the truth. I hope you all get it now. àǹtí yẹn ò ṣẹ̀ mí àǹtí yẹn ò ṣe nǹkan kan fún mi àǹtí yẹn ò kí ń you know àǹtí yìí ò ń ṣe blackmailer mo kàn sọ fún yín ni wípé ṣé bí àwọn èèyàn kan ló hàdìwà papọ̀ ẹ tún wá wò ṣé àwọn pé mi blame gbogbo àwọn bloggers yìí mi blame àwọn bloggers o ṣe rí àwọn commentators mi blame wọn ṣe rí àwọn callers mi blame wọn what of ení àwọn tó ń sponsor wọn àwọn yẹn tún kọ́. àwọn tó sponsor wọn àbí àwọn tó ta irọ́ wá fún wọn. Temisan the nation Temisan you don't get it that I am not fighting anymore I am not into fracas you see when you are not into fracas there are ways to ṣe máa sọ̀rọ̀ tó ní implicate ara ẹ̀ tó dẹ̀ ní ṣẹ́yàn pàápàá jùlọ tí wà tí gọ́ọ̀mẹ̀ntì bá ti ní issue You don't understand? Don't forget that I am telling you this for the woman to know that I have nothing against her, and for the world to know that I have nothing against her, and for you to learn if you want to become a blogger to learn. À ń fi ilé ìjomitoro ọ̀rọ̀ ni wípé a kò yà síbí ni mo ní how to Teba wo headline mi how to deal with a blackmailers. Mo á sọ fún yín pé ó lè jọkọ ó lè jẹ́yàwó ó lè jẹ́ ọmọ ó lè jẹ́ ìyá ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ará àdúgbò tẹ́ bá ń sin ajá tájá yín bá bẹ̀ sí ní yaṣọ yín ajá yín ti di blackmailer tẹ́ bá sin ológbò tó bá ti gé eyín lè kanna ó ti di blackmailer So ti eyín nǹkan tí mi sọ fún yín the aunty in question àǹtí yẹn máa jù mí lọ ṣe wá expect máa pè wọ́n lórúkọ àbí kí n máa bú wọn ọ kí n máa sọ̀bàjẹ́ ọ kí n máa ṣe nùnùnù wọn kọ́ mi bẹ́ẹ̀ yẹn oníṣòwò ni wọ́n tí wọ́n dẹ̀ ti ṣe dáadáa nínú ayé wọ́n ti contribute sínú society yìí irú mi tí mo fẹ́ ga mo ti ga o mo dẹ̀ tún ṣì ń ga sí lọ àtẹni tó kéré sí mi nínú okòwò àtẹni tó jù mí lọ nínú okòwò a gbọ́dọ̀ bá mi níbi tán ti máa ṣubú <laughs> òjò títí lọpẹ yóò ti yẹyin sọ ẹjá gbádùn àlùjọ díẹ̀ sí i ó ń hu àwọn ìwà tí ò dáa lábẹ́lẹ̀ o. ṣé ìwọ tó o jẹ tó o mu tó o dẹ̀ ẹ̀bẹ̀ sí ní parọ́ mọ́ wa voice note tí mi ò mọ nǹkan kan pa ẹ̀ tó o manipulate ẹ̀ ṣé ìwà dáadáa ni wọ́n wù. àlùjọ́lùjọ́ bàbá ọkọ mi àtàtà bàbá ọkọ mi láàfíà ẹ àlùjọ́lùjọ́ àbúrò Mr. Lawal. I won't blame you. I won't blame you. I won't blame you. There is no how tírú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ láwùjọ nítorí morality ti sọnù nínú àwùjọ Yorùbá. Ẹ jẹ́ ká máa expect more more more of irú nǹkan báyìí. You don't understand? Ẹ jẹ́ ká máa because morality ti sọnù kò yẹ yín nǹkan tí mi sọ ẹni tí ò ṣẹ tí ò rò ẹ tó dẹ ń sọ even lẹ́yìn ìgbà tó lọ declare pé o ti wà pẹ̀lú àwọn ẹlòmíì west àwa ṣì ń bẹ sọ̀rọ̀ dáadáa ó dẹ̀ jáde ó ní àwa ń oríṣiríṣi voice note tó wá manipulate what if I don't have original of that voice note níbo ni bá fojú sí jẹ́ ká gbọ́ ẹ̀ díẹ̀ sí ká wá lọ sí voice note ẹ̀. mo ní ẹ gbọ́dọ̀ ṣépè fún yàn lórí péjì mi ẹ má ṣépè fún yàn lórí péjì mi mi ò ṣe fracas mi ò ṣe saga mi ò ṣe anything just learn listen and learn mo sọ fún pé tí wọn bá parọ́ ọmọ mi màá wá sọ my own side of the story no ebu no ìjà nothing nothing he said i took him from his wife really kò lè parọ́ hmm, really kò lè parọ́ ẹ̀rí máa wà lọ́wọ́ ẹ̀. Hmm. bí o sọ wípé òun ò jà mọ́ òun lẹ́yìn ìbejì irọ́ ni o gbogbo àwọn mission tó ní ló fẹ́ kárì gbogbo àwọn ìwà láàbí tó ní lọ́wọ́. o ní mission tí mo ní ni mo fẹ́ kárì o ò mọ iye ọdún tí wọ́n fi wà mí dẹ tẹ́fi jọ sẹ́ẹ̀tì mi ọ̀pọ̀ tán náà declare wọn tẹ́lẹ̀ tó fi wá nílé títí tó fi rí òwò mi mú o ò mọ ọjọ́ tí wọ́n fi ṣọ́ mi mú tó ti bá ní mi ò jà mọ̀ yẹn ti di pé mo fẹ́ ṣọ́yàn mọ́ ìwọ tó lè ṣọ́ adúrú mi pẹ̀lú ọjọ́ orí mi forty five going to forty six tó fi lè níhòòhò mi <laughs> bàbá ọkọ mi gan <laughs> bàbá ọkọ mi gan máa ń fọlọ àǹdí mi oníṣẹ́ láabi ṣẹṣẹ́ dáadáa ni wọ́n ṣe ẹni mo gbé pọn site àbí kí náà pè èmi tí mi mi ò mọwọ́ àti ṣe bísínẹsì mi èmi tí mi ò mọwọ́ àti gbé product mi sórí online tí mi mọ wà tí ọpẹrẹtì máa wá gbé pọn ṣé mo wo pọn rí láyé mi ṣé mo wo pọn rí ṣé mo wo pọn rí ṣá débi pé màá gbé pọn sí sáìtì school school. Hmm? Eh. Mm arábìnrin méjì àti sórí social media tó sọ pé forgiveness dey fail tí gbogbo wọn á gbọ́. now o ní opportunity àti sá lọ bá ọlọ́pàá nísìnyí ṣé ọ̀pọ̀ sọ pé a fẹ́ pa ẹ́ ṣó yẹ o ní opportunity kí ọlọ́pàá kí wọ́n ṣe ìdáàbòbò tó péye ó sọ fún gbogbo wa lórí ìkànnì pé o ní ẹ̀rí tó dájú lọ́wọ́ bá ṣe fẹ́ pa bá ṣe fẹ́ pa ẹ́ olóòlẹ́rìí lọ́wọ́ at least gbogbo phone number àwọn tó pè ẹ́ tá a rán sí ẹ ó ní lọ́wọ́ then walk into police station fún wọn ní gbogbo ẹ̀rí yẹn ok sorry o tiẹ̀ ti fún wọn o ti fún wọn already eh, but ẹ jẹ́ kí gbogbo wọn náà ṣáà ló ń sọ fún mi pé lọ sílé police station báyìí ẹjọ́ tá a pè ẹ́ níbẹ̀ ẹ rí i pé concept kan náà ni wọ́n ń lò it's quite unfortunate that you guys have been doing this for very long time àwọn èèyàn dẹ̀ ń wò yín tẹ́ fi bà morality yẹn jẹ́. Hmm, mo fẹ́ lọ síbi ọdún ẹ̀wọ̀n. arábìnrin ló jáde lórí social media tó ní wọn press. màá gbọ́ ó ní mo sọ pé forgiveness is a sin ṣé ẹ̀ṣẹ̀ tó o ṣẹ̀ mi tó o ṣe àwọn ọmọ mi tó o ṣe ọkọ mi tó o ṣẹ̀ ìdílé mi ṣé ẹ̀ṣẹ̀ tí ọlọ́run tó dá ẹ tó lè dáríjì ẹ ni because èèyàn ẹlẹ́ran ara lèmi tọ́lọ́run bá dáríjì ẹ ta lèmi tí mi ní dáríjì ẹ gbogbo nǹkan tẹ́ ṣe fún mi online who am I to say I will not forgive you tọ́lọ́run bá ṣetán àti dáríjì ẹ ìwà tí wọ́n hù ń sìn ìwà tí kò lẹ́sẹ̀ ní lójú títì ẹ̀ hmm? in fact Facebook is scattered yesterday because of disclaimer disclaimer I don't know the reason Lizzie you are the father and the mother ṣe rí ọ̀rọ̀ disclaimer yẹn ẹ jẹ́ ká kó lórí ẹ jẹ́ ká lọ sí voice note àlùjọ tá à ń play lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀.